فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكيمكم الجوال عليكم الحضور والصوم قبل الكتاب القرآن والسنة السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí ibi tí a dúró ní ilé ẹjọ́ àti parí báàbù tó ń ṣe pẹ̀lú báàbù nìka báàbù ẹlẹ́ẹ̀kẹta jẹ́ pé òun náà ni báàbù albáàbù sáàlì ṣe kúlẹ̀ báàbù ẹlẹ́ẹ̀kẹta tó fẹ́ sọ̀rọ̀ nípa àlùkóyẹ̀rù آه، وفيه مسألتان لا بضابه آه، مسألة من الولدين المسألة الأولى معناه وأدلة كنا كما بدأت إلى الخلع من الشريعة وكذلك في وفي تقين هو من الشريعة آه، تعريف الخلو أن بدأت إلى الخلع الخلع لغة مأخوذ من خلع الثوب ìgbádà tó ní kólẹ́rù nínú èdè lábáwá wọ́n mú látara pé látara bíbọ́ aṣọ ẹ̀yìn kálí àtàwù tọ́ba ní kálí àtàwù ìyàlùmọ́ náà ní pé ó bọ́ aṣọ lè á ná kólẹ́rù nínú ìzàwùjẹ́ ìbáṣọ lè ká àkàrà nítorí pé àtìkíní kejì ọkọ àtìyàwó aṣọ ni wọ́n jẹ́ fúnra wọn wọ́n dà bí ìyàwó dà bí aṣọ ara fún ọkọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọkọ náà dà bí aṣọ ara fún ìyàwó tó tó bá wá di pé ìyàwó fẹ́ bọ́ra rẹ̀ kó lọ́dọ̀ ọkọ tó wọn la máa ń pè ní kólérò yàní wọ́n mú látara ìbọ́ nígbà tí yàrá bọ́ sọlọ́run nínú ìlú pè ní àkólérò òun náà ní fòrùkọ́tùnrin òun náà ní òǹpinya kan ìtúkà kan tẹ́kì ní ìlẹ́dà ìzàwùjẹ́ ni tí ó tẹ̀lé láàrin ọkọ àtìyàwó àlàáhíwájú tẹ̀síwájú olùmọ́ràdú ìzàwùjìhá lórí owó kan ẹ́ lori compensation kan so bá tẹ̀lé ní definition rẹ̀ obìnrin ló ní ìdí ó padà fún ọkọ rẹ̀ bí alifáàsì màkútó sọ kó lè máa wáyé pẹ̀lú àwọn gbólóhùn kan tí adásàlẹ́sà ní sẹ̀ríà ó láwọn gbólóhùn tí ó jáde lẹ́nu yẹn tábì mọ̀ pé kíni tábì mọ̀ pé kólérò òkú náà lè yìí tó kí ni àkórí ìtumọ̀ rẹ̀ òun náà ni pé òǹkún ya ní kí máa tẹ̀ láàrin ọkọ àgbéyàwó tòbí jẹ́ pé tó fi àyè ìyàwó ní nǹkan kan tí ó ti kíni yóò ìwà nínú òfin ṣẹ̀ríà mú káàkiri ní kólẹ́rù ìpòlá ti rẹ̀ yẹ òun náà ni gbólóhùn ọlọ́ọ̀bà àlùsọ́lá ní ọlọ́ọ̀bà àlùsọ́lá sọ nínú Al-Qur'an tó ń fa ìṣẹ́tún aláìsí máa ṣojú àlá ọlọ́ọ̀bà àlùsọ́lá ní tẹ́ẹ̀ bá ń páyà wípé àwọn méjèèjì wọn ò ní lè tó yàrá ìlú níbi àlá ọlọ́run àlàtọ́nà ọba àlejò lálàkalẹ̀ láàrin ọkọ àti ìyàwó pé àlá ọlọ́run ni ẹ má kọjá rẹ táwọn méjì bá ti fẹ́ máa ta ayọ̀ àlọ́ ọba àlejò fàlá jùlọ ààrẹ ìmá fi mọ̀kọ́dà sí i so àpò sí láìsí lórí àwọn méjèèjì níbi nǹkan tí obìnrin bá ti gbìnrin obìnrin bá kó kalẹ̀ láti fi bọ́ra rẹ̀ ẹ́ láti fi jẹ́bi dá láti fi yọra rẹ̀ kó níbi oko ìgbéyàwó tó wà láàrin wa tọkọ rẹ̀ kí àdìsẹ́ bá ti rí pé àwọn méjèèjì bá ti gbìnrin wọn ò ní fẹ́ dúró di òfin ọlọ́wọ́n bá àlejòọ́lá wọ́n ń tayọ àlà ìra wọn lórí so àyà yìí ó ń túmọ̀ nípa kíni ó ń túmọ̀ nípa àlùkò torí pé tá a bá wò àìsàn ọlọ́ọ̀bà àti ìṣẹ́lá tuntun pẹ̀lú àìsàn máa ha àlẹ́ yìí máa bí mọ̀fútàdà ẹ̀ ọ wá dájú àlèsìdá yàrá ìsanwó kan láti ṣe kí ni láti fi ra ara èèyàn ẹ̀ ọlọ́ọ̀bà àti ìṣẹ́lá dájú rẹ̀ kọ́ kí ni ó sì dájú rẹ̀ obìnrin ló fi túmọ̀ pé obìnrin yóò ṣe bíyà àlèsìdá wàlẹ̀ hadith ibn abbas tó bẹ́ẹ̀ náà nínú hadith ibn abbas أن مرأة ثابت بن قيس أتت النبي صلى الله عليه وسلم أغني يوو أقنع صحابة النبي tí orúkọ rẹ̀ jẹ́ sáàbì ibn Qais radiyallahu anhu ó wá bá ànábì sallallahu alaihi wasallam jọ kan ìyàwó yẹn ó wá bá ànábì fa qalat ya Rasulullah ó wá nílò òjijì allah sáàbì ibn Qais ma a'tibu alayhi fi khuluqin wala din sáàbì tó ọmọ Qais ní ní ní àdébù kankan tí mo fi kàn ẹ ìgbé àbẹ́yà kèé kí wọn lásìkò ní bẹ́yà kèé jáwẹ̀ ní àbẹ́yà kèé sí àwọn kankan tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ìhìn ládèjì kankan tí mo fi kan sáábì gbọ̀nàkọ́ yìí walakin ni akrahu al-kufr àmọ́ o mo kórìíra ti má ṣe kí ni ti má yàrá ìmòrè al-kufru níbi kufru al-ashira ó máa jẹ pé yàní gbogbo dáadáa tí ó máa ṣe fún mi padà wá máa ṣe kí ni ìmọ̀ wá bíbí sú níwà ya aláìmoore sáàbí sallallahu alaihi wasallam sọ pé àwọn obìnrin pọ̀ nuna wọ́n wá bèèrè lọ́wọ́ sallallahu alaihi wasallam pé èsì tó fi pa nuna ànábì ní wọ́n máa ṣe kí ni yàkúrú ná àlàáfíì ẹ̀ ànábì ní tí èèyàn bá ṣe dáadáa fún fún kan òfin gbé gbogbo òfin

ẹ́n yàní nígbà tí sábìtì fún ọkọ̀ ìṣúgbà tí ó fi arábìnrin yìí àdíkọ̀ ọgbà oko kan ló fi ti sàdá àti rẹ̀ fún àlejò wa sọ fún pé àbẹ̀rù sí iná àlẹ́yìn hajj kọ́ta tó o ti fẹ́ sálà ti dá ọgbà oko rẹ̀ padà fún àdíkọ̀ rẹ̀ tó o ti sálà ti dá padà fún kọ́lá ti náà ó lóun ti sálà ti dá padà fún pàpà àlẹ́ sọ̀lá àlẹ́ sọ kó o sì pé kíni kó o sì kọ́ ẹ́ tẹ̀sídé ìkọ́ ìyàtì kọ́ lẹ́ẹ̀kan so eléyìí ní sìn ìtumọ̀ eléyìí òun náà pé pé ká kọra wálẹ̀ yìí ọ̀dọ̀ ìyàwó ló ti wá so òun náà ń pè ní wọ́n yẹ kí ọkọ kọ ìyàwó ẹ́ eléyìí náà pè ní sọ̀lá apàdà débẹ̀ níwájú ọkọ tó tí

so eléyìí òun náà ní ẹ̀yà tọ́dà nẹ́bí sallallahu alaihi wasallam ló túmọ̀ yìí pé obìnrin náà máa ti kí ni obìnrin náà ó lè wá látọ̀dọ̀ obìnrin pé kí òǹkan yà ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó alimọ́sálùkù sáàríyá alàkáàmù muta'alliqatu bihi wal hikmatu minhu kí ni àwọn ìdájọ́ tó rọ papọ̀ mọ́ àlàkólé òyìn yàrá kóbìnrin ó béèrè fún kíkọ́kọ́ ó àwọn kí ni àwọn ìdájọ́ tó rò papọ̀ mọ́ nínú ṣẹ̀ríà tó dídì ni hekima kí ni ọgbọ́n tó wà bẹ́ẹ̀ tí ṣẹ̀ríà fi dé lókun pé nǹkan yẹn bófin mu láti pé ó ṣẹlẹ̀ àdáàmù ìkólẹ̀ àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú àlùkúlùrù yìí tàtàlátà fún àdáàmù ìkólẹ̀ ìṣẹ̀lẹ̀ àti àwọn ìdájọ́ yẹn ó kójọpọ̀ sínú àwọn àti àwọn ìdájọ́ yẹn ní ṣókí sínú àwọn àlàyé ọ̀rọ̀ tó ń bọ̀ wáyé. annalkula'a ja'izun bi su'il 'ishrati lẹ́yìn náà azàwùjẹ́ yìí nínú àwọn ìdájọ́ tó ń ṣe pẹ̀lú rẹ̀ òun náà ni pé àlùkùlù fọ́tò ni ó béèrè fún kọ́kọ́ yọ̀ǹda àwọn yìí ó lẹ́tọ̀ọ́ ní sẹ̀rí ọlọ́ọ̀bà àlùkọ́lá ètò ìlà ìṣọ́ bí lẹ́yìn azàwùjẹ́ yìí nítorí ìbálòpọ̀ tí ò dá tí bá ń tẹ̀ láàrin ọkọ àtìyàwó ẹ̀yìn tó bá ti ń bára wọn gbé nígbè gbóògbà ọpá gbóògbà gbóògbà òkúlẹ́sẹ̀ ẹ̀yìn tó bá ti ń gbé bára wọn gbé nígbà pé kò bá rè kú dànù ẹ̀yìn tó ní ti láyé tẹ́lẹ̀ tí ẹ pé kò sí àpẹẹrẹ láàrin wọn tó kúlùú yìí lẹ́tọ̀ọ́ ẹ wàlá ayẹ́kọ̀ òun ilẹ̀ abẹ́rẹ́ wà lè pàdé tó kúlùú yìí ò wá lè tẹ́lẹ̀ àyàfi pẹ̀lú kí ni àyàfi kí kíná korúkọ rẹ̀ ìwà yàní nǹkan jàrọ̀ ní omi jàrọ̀ tí ó jẹ owó tẹ̀fúrínùwú àzàwùjájú ìzàwù tó jẹ́ pé ìyàwó òun náà ni ó ti kí ni òun náà ni ó sọ ọ́ di ó tọ̀rọ̀ yẹ̀ fún ìyàwó tó fún ọkọ rẹ̀ ìyàwó yóò sọ fún ọkọ rẹ̀ nítorí pé èyí ti kó wù ọkọ ìwé kó máa lọ ọkọ sì lẹ́kọ́ máa fẹ́ kó máa jẹ́ ìyàwó wọ̀ ìyàwó lórí pé ibi ọ̀rọ̀ ìgbé yìí òun nílé ṣe kíni òun nílé continue mọ́ so irú eléyìí ń sìn ìyàwó ní òṣèlú ni òun náà ni ó dá ẹwàdì òun náà ni ó dá padà láàyè pàwọ́ mi rẹ́ ìlú gàùjá sí àròṣìdà kúlù tá à ń sọ yìí ẹ̀ kò lè ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹ̀ obìnrin tí ò bá ṣe kíni obìnrin tí ò bá gbọ́n ẹ̀ obìnrin mi wà náà tó gbé kò gbọ́n wọ́n kàn fi ọ́ ṣe ìjọba ìwé ìwé ìjọba ìṣẹ̀lẹ̀ ń jọun ṣe pé àwọn afáàní ti ẹmọ sábà ṣe lè ṣe máa ṣe bẹ́ẹ̀ fún jọun obìnrin tó bá ti fẹ́ ti tó kù díẹ̀ káàtó fún ẹ̀ pé ó fẹ́ tutù díẹ̀ wọ́n ní àbíṣe sàrà bàbá ògbóró àwọn ọ̀sán wa ọ̀dà fáàrí wọn bọ̀ ti kí bẹ́ẹ̀ kò gbádùn dáadáa sọ irú obìnrin tí ò bá wá gbádùn dáadáa báwọn yàní tí ò gbọ́n kò lè sọ pé ẹyà kọ́kọ́ kọ́kọ́ ọ̀hún lẹ̀ torí àkà àti pé kí ni kò lágbára láti dìsáìdì fúnra rẹ̀ yàrá nàbẹ́ ìrọ̀rọ̀ sílẹ̀ ti dàbẹ́ kó kùtà sọ́rọ̀ bá ìnáfíìsì àríyá nítorí kó tìrìbí ò bá ti gbọ́bà wọn ẹ kò ní kápá láti jẹ kíni láti ṣe tó wù nínú àlámọ̀lẹ̀ ara rẹ̀ ẹ àwọn èèyàn kan ní òmò ṣe kíni àwọn ni wọ́n mọ̀ gáìdì ẹ̀ nítorí pé kò ní qualification tí èèyàn máa qualify láti dìsáìdì fúnra rẹ̀ nínú ṣẹ̀ríà so àwọn kan bẹ báwọn tó gbé nínú ṣẹ̀ríà ọlọ́wọ́ bá àdéjọ́lá wọn ò lẹ́tọ̀ọ́ láti ṣe kíni láti tó gbèsè fara wọn ẹ àti kó jẹ́ pé tó bá jẹ́ gábí àwọn òun ní ọmọ tó kí ni òun ní ọba wọn kéèkì àdìsíṣà lórí àlámàrí wọn. ẹlẹ́kẹta ìdá kálá àrọ́jùrú ìmọ̀ràn àtàwù ملكت المرأة بذلك أمر نفسها ولم يبقى للزوج عليها من سلطان ولا رجعة له عليها so wọ́n ní nígbà tí obìnrin ẹ̀ tí ọkùnrin bá ti gbé nínú tó bá ti bọ́ ìyàwó rẹ̀ lọ́rùn rẹ̀ tẹ́rí obìnrin yóò béèrè fún obìnrin bá béèrè fún ọkọ wa ti bí ni ọkọ wa gíráǹdì ẹ̀ pé ọ̀dà mo yọ̀ǹda rẹ̀ tó tọ́kọ bá ti wá yọ̀ǹda rẹ̀ sí pé ó ti yọ̀ǹda rẹ̀ málàkàtì mọ́ra àti ìdálẹ́ kà á mọ̀ràn sí ha obìnrin ó ti dòmìnira ara rẹ̀ ó ti lórí kí ni lórí àlámọ̀yá rẹ̀ olólè wàlàmúlẹ́kọ́ ìzáwùdí aléhàmì kùkọ́ọ̀lù ọkọ òní gíní kò ní alágbára àkàlẹ̀ rẹ̀ mọ́ so immediately tó bá sọ pé òun yọ̀ dá rẹ̀ kó ṣe fún ìwúyẹ so ọkọ òní kankan lórí ẹ̀ mọ́ wọ́n ẹ́ wàlàrúkì àtà àléhà ẹ́ kò sí ní gíní òní kápá wàlàrúkì àtà àléhà kọ́kọ́ wá ní ó dà mo gbà ó padà lókùn ìgbà tí ó bá jẹ́ sẹ́pọ́dọ̀ ọkùnrin ló ti wá nìsìn tó lòun kọlẹ̀ ní wọ́n ṣe ìjà lọ́wọ́ oṣù alákọ̀ọ́kọ́ oṣù alákọ̀ọ́kọ́ oṣù ẹlẹ́ẹ̀kejì ọkọ ní kápá láti sọ fún pé ó dáa ó ti parí lọ́dọ̀ àjàmọ́ ẹ̀hìn kọ́ ọmọ ọkọ lè sọ bẹ́ẹ̀ fún àmọ́ tó bá jẹ́ pé kúlé òun ni tó jẹ́ pé ìyàwó ló béèrè fún ọkọ òní kápá láti sọ pé kí ni ti pé ọ̀dà ìjà máa kọ̀ntínú àti kí ni má àtúkà má náà láyé alhàkùnrin mọ̀kànlá àti tọ́lá àkún obìnrin tó bá ti fọ́ra rẹ̀ lẹ̀ ẹ̀yìn tọ́kọ bá ti yọ̀ǹda rẹ̀ irú obìnrin òun kò sí kọ̀ má látọ̀jú ẹni tí obìnrin ti béèrè fún pé ọkọ̀ ó ti ní ọkọ̀ yọ̀ǹda àwọn ọkọ̀ ti wá lóhun ṣe kíni ọkọ̀ ti dáǹtẹ̀ ìgbà tí wọ́n ń lo àsìkò torí pé kèsì pé kò jáde báwọn náà á padà débẹ̀ nígbà tí wọ́n ń lo ìwọ̀nba àsìkò tí ṣẹ̀dá àti kọ́kọ́ lò tí ó dúró lé ọkọ̀ yẹn ọkọ̀ yóò lágbára kó wá lóhun kọ́ ọ̀lẹ̀ lásìkò yẹn mọ́ pé kó ti wà ní kíni ó ti wà ní abẹ́ òkú yóò ó lè gbọ́ kọ́ ọ̀lẹ̀ kó wà bá dìbò wúlò mọ́ ẹ́ torí pé ó ti wà níbi kíni kí ti ń ṣe ó ti wà níbi òfin olówó wà láti ha kọ́lá kí ni ó fi ẹ̀yìn rẹ̀ wé ẹ̀yìn yá ẹni ẹ́ ìdáǹpẹ̀ tètè ha ẹ́ òun náà ni kí ọkọ sọ fún ìyàwó rẹ̀ pé a ń ṣe àláyá tàbá ha ìlú mi báyàwó rẹ̀ ti tó fi inú ó wà sọ pé láti ẹnu tòní o mo sì fi ẹ̀yìn yá rẹ̀ ẹ̀yìn mi ẹ̀yìn rẹ̀ ó ti dàbí ẹ̀yìn yá rẹ̀ ẹ̀yìn ẹ̀ ó ti bí ní olùdàbí ẹ̀yìn yá rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́ọ̀bá àdìsọ́lá irú obìnrin ẹ̀wọ̀dọ̀ láti ṣe pẹ̀lú ẹ̀ ẹ́ àgbàdo ẹ̀ bá káràn tó o bá káràn pé kíni o bá káràn pé ọ̀nà tó dáhùn tó kó o fi kíni o fi ẹ̀yìn rẹ̀ ẹ́ o fi wé ẹ̀yà rẹ̀ náà wọ̀lá ìlà àbíkẹ́ yóò búra lápòjúwe pé ìtúlá yóò rẹ̀ pẹ̀lú ẹ̀ máa ń wá fọlọ́ búra fúyàwó rẹ̀ kò ní eléyìí náà kò lè ṣe kí ni kò lè ṣe pa bá obìnrin lóṣù wà lórí kúlù ẹ ti ń ṣe kúlù lọ́wọ́ ó ń ṣe kúlù ó lè sọ pé mo kọ́ lẹ̀ mọ́ ọ̀lẹ́sọ́mú pé mo bẹ̀yìn ẹwẹ́ ìyá ni ọ̀lẹ́sọ́mú pé wọ́n kó búra wípé òní tẹ́kí ni òní lájọ pẹ̀lú ẹ̀má nítorí pé òní ẹ̀rí lájọ pẹ̀lú ẹ̀má náà tẹ́lẹ̀ nígbà tó ti ní nígbà tó ní wọ́n kó lọ́rùn àtà ìjáde ha ìjáwé ha alẹ́dùkàdà lásìkò tó bá ti ìjà lọ́wọ́ láti tó lásìkò tí ń ṣe kúlù lọ́wọ́ yẹn ó ti di kíni ó ti di àjìnàbíyà yàní ó ti di obìnrin ọkùnrin ó ti di gẹ́gẹ́ obìnrin tó jẹ́ pé kíni eléèwọ̀ ní ọkùnrin yẹn kọ́dà tó wáyé pé obìnrin yẹn tó jẹ́ kóbìnrin tí ń bojú ni obìnrin tí ń kò ní sí ojú ẹlẹ́fọ́kùnrin yẹn mọ́ láì wọ̀ sí ń ṣe kúlù lọ́wọ́

nítorí pé ọlọ́ọ̀bà àríkọlá ó ti tú ó tú ọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bà àríkọlá ó tú lẹ́ẹ̀ni walam yuqayyiduhu bi zamanin نعم لأنها تسير أجنبية عنها نعم يجوز الخلو العين kúlù lè ṣẹlẹ̀ nígbà tó bìnrin bá ti àìdọ̀ lọ́wọ́ èyàn lè ṣe kú èyàn lè ṣe tọ̀lá nígbà tó bìnrin ti àìdọ̀ lọ́wọ́ parí àìdọ̀ gan ó tún ti wá súnmọ́ ó tún lè kọ́lẹ̀ ó gbọ́dọ̀ tún ṣe kí ni ó gbọ́dọ̀ sí haidọ̀ míì tó jẹ́ pé ó ti wá mọ́ òwá súnmọ́ á padà débẹ̀ sí ìdájọ́ sọ̀lá so àmọ́ kúlì òun tiẹ̀ kúlì òun obìnrin ó lè ṣe kúlì òun nígbà tí máa ṣe haidọ̀ lọ́wọ́ wọ́n tó hù kọ́dà nígbà tó bá mọ́ ó lè ṣe kúlì òun àlẹ́dìjà máa fi nígbà tó kọ̀ lẹ́sìn láti ṣe pẹ̀lú ẹ̀ ó lè ṣe kúlì òun lásìkò yẹn ìhádà lè tọ́lá ní alẹ́ ìhádìjà rí torí pé tó lè kó bá obìnrin fàyínà wáhá subhanahu wa ta'ala àtúlákọ̀ọ́hún wà lápò fàyínà òbí zamani jóná zamani torí pé ọlọ́wọ́ bá àlejòọ́lá òun ló ṣe kíni òun ló ju ọ̀rọ̀ olúwulẹ̀ ní pàmbélé ọlọ́wọ́ bá àlejòọ́lá ó dé pẹ̀lú gbà àtìlẹ́yìn látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé ìkọ́lẹ̀ tó wá látọ̀dọ̀ ọkùnrin ni ààrẹ tó parí tán kó wá ní súnmọ́ láti pè é lọ́wọ́ akọ̀ọ́lẹ̀ tó bá yẹ kó ti áìdọ̀ tán ó ti wá súnmọ́ ó tún lè kọ́lẹ̀ mọ́bà ó tún ní sùúrù gbàgbé tó ṣe kí ni yóò fi pé áìdọ̀ mi náà a ẹlẹ́kẹ̀ẹ́fà nínú àwọn ìdájọ́ tó rọ papọ̀ mọ́ يحرم على الرجل أن يؤذي زوجته ويمنع ويمنعها حقوقها wọ́n ní wọ́n ṣe lẹ́tọ̀ọ́ nínú wọ́n ṣe ní èèwọ̀ nínú ṣẹ̀dá Islam fún ọkùnrin ẹkọ́kùn ọkùnrin ò gbọ́dọ̀ máa fara ní ìyàwó ẹ̀ tí ó wà kó ìnira bá tí ó kó ìfúnfúnfún bá tí ó sì wá di tí yóò wà máa fẹ̀tọ́ rẹ̀ dùn tóbi ni ó fi wá ṣe kíni tí ó fi wá tí ò ní jọ́ ṣẹ̀bí ìbọ̀jú pé ẹ̀yọ̀ dání ní máa lọ eléyìí ò gbọ́dọ̀ ṣe kíni ló ṣẹ̀rí ọlọ́ọ̀bà àlìṣọ́lá kò lẹ́tọ̀ọ́ fún ọkùnrin bẹ́ẹ̀ ó jẹ́ pé irú àwọn ní gbogbo ọkùnrin yóò mọ̀ ọ́n mọ̀ ọ́n ṣe kíni yóò mọ̀ bá ní ìyàwó rẹ̀ kò ní mọ lóúnjẹ ọ̀là yóò fara ní papọ̀ máa ọmọ kò ní fọ́mọ ẹ́ kò ní fọ́mọ lóúnjẹ kò ní fúyàwó lóúnjẹ owó sì máa jẹun ọ̀là ẹlòmíì lè ní ìyàwó méjì ó ní ìyàwó mẹ́ta yóò wá fẹ́ ọ̀kan kalẹ̀ kò ní fún lóúnjẹ kò ní fún nígbà kan sọ irú eléyìí orí kìí wà tó yẹ pé èèyàn fẹ́ fún pínpín jẹ́ sọ́ka gírí yóò padà wá béèrè pé sọ ẹyọ̀ dáadé ẹ́ sọ irú eléyìí orí kìí òun náà ní tẹ̀lé àṣọ pé ẹ gbọ́dọ̀ fi wọ́n kalẹ̀ kalẹ̀ mọ̀ àlákọ̀ nígbà tí yẹn bá hàn jì nǹkan ẹ́ òjò jẹ́rọ ayé òjò jẹ́rọ ọ̀run òfẹ́ òfú òmójútó bí ọkọ òsìdókò lọ lè lọ́kọ̀ mí ìta so ṣẹ̀rí ọlọ́ọ̀bà àlejòlá kò faramọ́ irú wà báyìí ọlọ́ọ̀bà àlejòlá sọ pé wàlá tààdùrù húnná ìtẹ́lẹ̀hàbù mi báájì má àtẹ́ìtòmò húnná ọlọ́ọ̀bà àlejòlá ní ẹ gbọ́dọ̀ tí kíni ẹ gbọ́dọ̀ kọjú àwọn obìnrin ẹ gbọ́dọ̀ pìrìsẹ́ǹtì wọn látara tó kíni nítorí pé kẹ́ bá lè mú kẹ́ bá lè rígbà nínú àwọn ṣàgbégbà ó ti mọ̀ pé tó bá kọlẹ̀ òun ní ẹ̀kọ́ tó gbà so yóò wà mọ̀ mọ̀ pé òní kọlẹ̀ yóò wà fara ní tí ó fi béèrè fún ìkọlẹ̀ tó bá ti wá béèrè fún kọlẹ̀ ọkọ̀ tó lówó ẹ̀rí aburú yóò wà fara ní débi pé kò ní yóò ti wá ìyàwó wà ó pé tọ̀ ìdókùn ni pé ah, ẹ̀dá Ah, tó bá ti mọ̀ pé yíyọ̀ dáa rẹ̀ sọ ó dáadáa kí ni padà lẹ́yìn ìyà tó fi jẹun yóò tún wá ní kíni yóò tún wá ní ẹ̀tọ́ mi yóò gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run bá àlejò láti ẹ̀mọ́ sí bẹ́ẹ̀ ilà ayé àti ẹ̀mí fún àyíṣà tí mo bá yìí náà sọ̀rọ̀ àti tó bá jẹ́ tó yàwó yìí bá ṣe kíni ó bá wù àbàjẹ́ ẹ̀ ó wù àbàjẹ́ kan tó ṣe kíni tó fojú hàn ẹ̀ yíwọ̀n lẹ́lẹ̀ sọ pé kíni òun náà lẹ́lẹ̀ sí gbígbìn rẹ̀ ẹ̀ òun náà lẹ́lẹ̀ sí kíni lẹ́lẹ̀ sọ pé ẹ̀yọ̀ǹda rẹ̀ kó máa lọ so eléyìí tọ́ka fún wa pé ọkùnrin ò gbọ́dọ̀ pé kò gbọ́dọ̀ kó ìnira báyàwó ẹ̀ àdúgbò kóòtù kò fi bá débi pé kò wá ní ọ́pṣàn mi máa ju pé ẹ̀dá yọ̀ǹda mi ẹgbẹ́ mi máa lọ ẹ̀yìn tí ò bá rọrùn tí ọkọ̀ ò bá rọrùn máa ṣe ká àmọ́ gbáyé rọrùn naam ẹlẹ́ẹ̀keje yóò kọ́ wọlé lùmọ́lá àti wọ́n yóò dọ̀rọ̀ àléhà mọ̀kàlá àti záwùjì ẹ̀yìn tó sì jẹ́ pé kò sí problem kankan pẹ̀lú ọkọ ẹ̀yìn kì para ọkọ òfara ní ọ́ ọkọ òbíà jẹ́ ọ́ kankan so akónira ẹ̀yìn òṣèré ọlọ́ọ̀bá àdéjọlá ipe kí obìnrin ó ṣe bẹ́ẹ̀ wọ̀dún náà sábàbí yẹsẹ̀rí tí ó sì ní sábàbí tí ó ní okùnfà kan tó lè fà á kàáyẹ fún náà àzọ́ọ̀dù màá ìbàní ìkọ́lùkìdì ìkọ́lùkìdì so gẹ́gẹ́ bí kó jẹ́ pé ọkọ

ó ní àwọn àbú tí ó dá obìnrin wà lè gbẹ́gẹ́ni tí ó lè fara dáámá ó lè gbẹ́gẹ́ni ó lè bọ́ra rẹ̀ àwòkámà aláàtúndì mahududala àyíkóbìnrin yóò máa nípa yà pé a òfin ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá òun ò ní lè gbẹ́gẹ́ni òun ò ní lè dúró níbi àlà ọlọ́run tó bá sì ń jẹ pẹ̀lú obìnrin yóò pẹ̀lú ọkùnrin ẹ̀ bóyá yóò máa ṣe kíni yóò máa kó oṣù àwọn kan yóò dáa ẹ̀ nígbà tó bìnrin lágbọ́yẹ̀sìn tọkọ sí ijó nǹkan tọkọ sí jálàbí tọkọ sí gbogbo àwọn wàábù yìí ẹ́ so ìyàwó máa wò pé àwọn ah, sì mọ̀ bẹ́ẹ̀ nílé rẹ̀ ẹ́ yóò sì mọ̀ sọ pé tọ̀ ọ́yá ẹ̀ sáré ìjọba ti rí ẹnìkan wà mí bọ̀ fún ní eléyìí sọ pé yóò fi sí gbẹ́rẹ́ ní fún ìyàwó wa ṣe ẹ́ tí àwọn bá ní ah, rárá o yóò jìyà rẹ̀ ẹ́ nítorí pé bí yóò ti máa jẹ òṣìṣẹ́ mọ̀ owó àwọn nǹkan báyẹn ìfúnfún obìnrin báyẹn kó sì mọ̀ pé nǹkan tó ṣe wé kí nǹkan tí ò dáa ni àtàwọn oríṣiríṣi náà wà fún mi yóò máa wà lọ́wọ́ ọkùnrin tó jẹ́ pé ìyàwó òní ṣe kíni òní fírì tó irú eléyìí ìṣẹ̀rí àti kíni ó fàyè gba obìnrin láti dé ìlọ́dọ̀ ọkọ pé yọ̀ǹda mi ẹ ní kó sàdá àti tó fún mi ní kó padà fún ọ. náà alhikmatu min mas'uliyatil khuldi wọ́n ní kí ni ọgbọ́n tó wà níbi pé ọlọ́wọ́ bá àlejò láti kólé òkú sí lókun kí ni àhíkùmọ̀ tó wà níbi ìlọ́sẹ̀ríà من المعلوم أن الزواج ترابط بين الزوجين وتعاثر بالمعروف ونتعامل هنا لكي تعطي بيعه òun náà ni okùn tó so ọkùnrin àtòbìnrin pọ̀ ìyàdà sopọ̀ láàrin àtọkùnrin ọkùnrin àtòbìnrin bọ̀dà á sì fi màrú láti máa bára wọn lò papọ̀ pẹ̀lú dáadáa ìbájọpọ̀ pẹ̀lú dáadáa òun náà ni kẹta ń pè ní kíni òun náà ni kẹta ń pè ní ìgbéyàwó wọn ní lọ́wọ́ bá àdékọ́ láti sọ fún Al-Qur'ani pé wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja ọlọ́wọ́ bá àdékọ́ nínú àwọn àmì ọlọ́run ni kí ọlọ́wọ́ bá àdékọ́ ní ó ṣe fún yín ẹ̀ẹ́mà lọ́dọ̀ yóò ṣe ní ẹ̀ẹ́mà lọ kàn mí balẹ̀ sọ́dọ̀ wọn ẹ̀mí yóò mọ̀ balẹ̀ nígbà tí bá wà pẹ̀lú ìyàwó yìí wọ̀jà alàbẹ́ yìí nàkúmọ̀ wọ́n àti àánú wọ̀rọ̀ àná ọlọ́wọ́n bá àdìsọ́lá wá sí ìfẹ́ àti àánú bá fi sáàrin yìí so wọ́n ní eléyìí òun náà ní túmọ̀ pé bá àtàánú òun náà ló fi sáàrin ọkùnrin tó tá a bá ti lè yàwó a máa rí pé ìfẹ́ gbọ́dọ̀ wà ń bẹ̀ ẹ̀yìn àánú ti gbọ́dọ̀ wà ń bẹ̀ bàyí dà lámìyẹ tó àkọ́kọ́ àgbàlè máa ná tí o bá ti wá sí tá a sọ yìí tí o bá ti sí mẹ́ ẹ̀yìn akàṣègbéyàwó ni kò síbẹ̀ akàṣègbéyàwó ni kò dé sáànú ara ẹni kò sójú àánú láàrin ọkọ àtìyàwó ọ̀làmùtújà ní fàwádìá àárín tẹ̀mí lọ sọ̀rọ̀ bẹ́yìn láàrin ọkọ àtìyàwó àwọn ọ̀làmùtújà ní nàzáwò wàdà abọ́kọ̀ọ́lù tẹ̀lé ẹ̀mẹ́yàwó ẹ̀ máa fi wọlé ìyàwó ti dá ọkùnrin tó wá kó ìyá àdúrà yìí ẹ̀yin bóyá ti tẹ́kì lóṣù tó fi fẹ́ mi ni ẹ̀yin tó wá ní pé kó ìlà ìwá pọ̀ bàtà àti ìṣra wọn wá ń bá kí ni ìbálòpọ̀ wọn wá ń ṣe kí ni ni wọn burú bí ṣe ń bá ìyàwó rẹ̀ lò bí ṣe ń tíìtì ẹ̀ ń máa tíìtì ẹ̀ wọ̀dà àṣàrà lórí láàyè kò wá sí ọ̀nà àbáyọ̀ wọ́n ti gbìyànjú wọ́n ti rò lẹ́jọ́ wọ́n ti lọ lè bá wọn wọ́n ti lè wá àdínkù ó sàrí pé wà rẹ̀ ìta àti kíni nígbà burú náà rẹ̀ bàyí lọ záwùjá màmúrú bí tẹ̀sílẹ̀ ìzáwùjá ẹ́ níbi láyé yìí ẹ ọlọ́run ọba àríjọlá ó pa ọkùnrin láti ẹ̀ kó túlẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tó ti lọ pé kò sí ìfẹ́ máa ń túlẹ̀ yọ̀ǹda rẹ̀ kó máa lọ èyí tó máa wá ṣe kíni tó máa fi fi àjẹ́ ẹ ọlọ́wọ́ bá àlejò lásán fẹ́fà ìdá kùn bí máa rú omi ọlọ́wọ́ bá àlejò láti ẹbí ìyàwó yín pẹ̀lú dáadáa ẹ máa tọ́jú rẹ̀ ẹ ń pẹ̀lú dáadáa àwọn tẹ̀sílẹ̀ ìhún bí tẹ̀sílẹ̀ ìhún bí ìsàn àbí bẹ́ẹ̀ ṣe kíni bẹ́ẹ̀ ti túlẹ̀ kó máa lọ jẹ́jẹ́ pẹ̀lú kíni pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú dáadáa táàbà ti wá rí pé a rí ìfẹ́ nìjà níbi zaud a rí pé ìfẹ́ ń bẹ látọ̀dọ̀ ọkọ ọkọ yìí sàfẹ́ràn rẹ ni yóò na zaud yá àmọ́ ìyàwó fẹ́ràn ọkọ yìí bí à ń kàrí àti fúlùkọ zaud yìí ha pẹ̀lú pé ó kórìíra ìwà ọkọ rẹ̀ àwòkárẹ̀ ha náfọ̀dí nìyí àbó kórìíra pé àbùkù bẹ́ẹ̀ ẹ̀sìn rò pé ó rí pé kò kí ni ó rí pé kò kí ni lásìkò ó rí pé àwọn àti òjá oríṣiríṣi ní ìbẹ̀ lọ́wọ́ rẹ̀ ó rí pé ń ṣe ìdìná ní kóbìnrin kí àbí gbogbo àwọn ọ̀rẹ́ ìṣirí tí ò dá ó wá rí pé ń bẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ àwòká àbí wọ́n ń bẹ̀rù pé òun ó mọ̀ ṣe lọ́hùn nígbà tó wọ́n bá ṣe kíni tó bá lè mọ fọ́kùnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ́ tó tóbìnrin bá ní fáàrù nǹkan báyìí fàyí náà fi hàn sí ìhàlá wọ́n ń tọrọ bá ti ní báyìí nítòsí báyìí yorùbá hùlù ní mara àti tọ́lábù ìrìnkọ̀dín àlà ìwàdín ìjọba so wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún obìnrin ẹ kó ṣe kíni kó béèrè lọ́dọ̀ ọkọ pé kó yọ̀ọ̀dà àwọn lórí nǹkan tí ó ṣe kíni lórí nǹkan tí ó dá padà fún ọkọ rẹ̀ wọ̀tẹ̀tẹ̀lì bíi nàfàá tó eléyìí yóò fi kíni òun náà yóò fi bọ̀ra rẹ̀ lẹ̀ ẹ̀yà rẹ̀ nígbà tó yẹ kó fi rárá rẹ̀ kó o ní ọwọ́ ọkùnrin náà ìkọ́wé yìí tààlà nítorí gbólóhùn ọlọ́ọ̀bà àdìjọ́lá ẹ̀ nítorí gbólóhùn ọlọ́ọ̀bà àdìjọ́lá tó sọ nínú alukur'an ọlọ́ọ̀bà àdìjọ́lá ń sọ ìfẹ́kùn alá yòókè máa fòdúdà Allah ọlọ́ọ̀bà àdìjọ́lá ní tẹ́ ẹ bá ní ìpayà lórí pé àwọn méjèèjì wọn ò ní wọn ò ní àwọn ò ní gbé òfin ọlọ́wọ́ bá àdìjọlá wọn ò ní mú òfin ọlọ́wọ́ bá àdìjọlá tẹ ẹ ọlọ́wọ́ bá àdìjọlá ní fàlá àdìjọlá àlékún kò sí àláìsí lórí yín tí màbúdádà ti di yìí níbi nǹkan tí obìnrin bá ti kéde olùtóbìnrin bá san yàrá ní dúkìá láti fi ẹ láti fi bọ́ ara rẹ̀ lẹ̀ kó lọ́dọ̀ ọkùnrin yìí so ah, eléyìí òun náà ni wọ́n pè ní àlẹ́kúnléhù ah, ah, nínú ìṣẹ̀rí ọmọ ọba àdìjọlá nínú àwọn ìdájọ́ tí ó ń bẹ fún àkúnléhù òun náà ni pé obìnrin yìí oṣù kan péré òun náà ni ó ti kiri òun náà ni ó lò oṣù kan péré ni ó lò nígbà tí ọkọ bá ti gíláǹtì àkúnléhù yìí tán ibi òun yọ̀ǹda rẹ̀ títí kó máa lọ so eléyìí ó yàtọ̀ sí tọ́lá ó yàtọ̀ sí tọ̀láàtì ẹ̀rí pé èyí tá a pè ní tọ̀láàtì yìí owó lo lo yóò ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́lò yóò ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta lẹ́gbà tó bá ti wá ṣe nǹkan oṣù ní ẹ̀mẹ́ta tán tó ìgbà yẹn òun láàrin oṣù yẹn láàrin oṣù ẹlẹ́mẹ́ta yẹn tó lásìkò yẹn yóò di pé kíni òun náà ní tọ́láàkù yóò ṣẹlẹ̀ wọ̀ tó bá jẹ́ pé àkólé òun ni kò ní oṣù kan péré òun náà ni a obìnrin yóò lò tó bá ti lóṣù kan yẹ péré obìnrin ẹbí yóò ṣe kíni oṣù tó jáde yàní ó sì fi láti kíni láti lọ ní ọkọ mi báyìí so eléyìí náà ni ó ní ṣe pẹ̀lú ìdájọ́ àtúnú ṣáàlọ́ tó bá ti jọ́ mẹ́jọ àmọ̀ tó wájú níbi ohun tó ní ṣe pẹ̀lú ìfọ̀lá tó jẹ́ pé àti ọwọ́ ọkùnrin òun náà ni eléyìí máa wá وهذا صلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم. àìbẹ̀rẹ̀ sí ọ́bẹ̀rẹ̀ òun náà ni pé àkóbìnrin tí ẹtí ó bá ká ìyàwó rẹ̀ má fi bàjẹ́ tí kò sì lẹ́lẹ́rìí ṣe pé òun nìkan náà ló ká mọ́bẹ̀ kò wá lẹ́lẹ́rìí tó ṣé ó lè máa bá lò níbàálò tí ò dáa tó mi ìwó mi di pé yóò padà wá béèrè fún pé ẹ yọ̀ǹda ni tó a òfin ọlọ́wọ́ bá àlejòlá tó ṣe kalẹ̀ fún ọkùnrin fọkùnrin yàrá fún àwọn èèyàn pé tí àbá sọ pé èèyàn ti sìnà túláàsì ká mú ẹlẹ́rìí mẹ́rin wá tò téèyàn bá ti lè rí ẹlẹ́rìí mẹ́rin mú wá tó wá sọ pé lágbájá ti sìnà ó wá rí ẹlẹ́rìí mẹ́rin mú wá tó irú ẹni báwọn olú ti dáná nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá dìkẹ́ ọlá wọn ó ṣe lálà etí fún un látara tó ẹlẹ́rìí mẹ́rin mú wá ó so àmọ́wọ̀ nìkan náà ni o rẹ̀ lómi àwọn olómi ṣe pé ẹjọ́ tó mẹ́rin bẹ́ẹ̀ tó tó bá ti bá àwọn ìṣẹ̀lẹ̀ so àbí kò sí ọrún tó lọ́wọ́ padà pé kò sí wà sí ìgbà ń tẹ̀sí yóò dáa àwọn kò wá lọ bẹ́ẹ̀ mẹ́jọ rẹ̀ lọ pé ó ṣe dìná so wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ pé ẹlẹ́rìí ẹlẹ́ẹ̀kẹ́ àwọn mẹ́ta tó kùjà tó bá ti ní ó jẹgbà pọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú ọkọ àti ìyàwó tó bá ti ní ṣe pẹ̀lú ọkọ ẹ̀ ń sọ ẹ̀kọ́ kan ló challenge ìyàwó rẹ̀ so eléyìí wò nídìí ẹlẹ́rìí mẹ́rin ẹ̀ so a tí ò bá ti ẹlẹ́rìí mẹ́rin tẹ̀lé àti bí ọ̀nà mi wà á fún kí lọ́nà mi tẹ̀lé àbí wá fún òun náà ní kíni òun náà ní kí àwọn méjèèjì ó ti kí ni àlìhàn àwọn ìgbàlá àánà wọ́n ti pè yàní ọkọ ó ti pè yóò gbúra pẹ̀lú ọlọ́run lẹ́ẹ̀mẹ́rin pé òun rí àwọn ohun ti ṣe sì náà yóò wá ẹlẹ́ẹ̀karùn-ún ìbúra ẹlẹ́ẹ̀karùn-ún yóò wá sọ pé kí ibi dandan ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá kó máa báhùn tó wáyé kó ń bá parọ́ ni ìyàwó náà wà á ṣe pé láti fi ṣe kí ni láti fi bọ́ ìyàkó lọ́rọ̀ ara rẹ̀ ẹ́ wọ̀nyẹ́ tó wá hù àdáhàlà àzáàbù ẹ́ ìyàwó náà ó gbúra lẹ́ẹ̀mẹ́rin wípé òun pé gíní pẹ̀lú ọlọ́run bá àríkẹ́lá pé òun ò sí ìsìnà ẹlẹ́ẹ̀ka àwọn yóò wá ní ìbí ọlọ́run kó mọ̀ bá òun tó ẹkó tó lọ́pọ̀ òun sọ so èyí tí ọkọ tí àwọn òfìsẹ́ gíní tí ó fi eré yà kúrò lérí ara rẹ̀ lọ tó máa lọ àwọn olébúra tó wo àwọn ti máa fura lérí kíni lérí tí ó tọrọ <laughs> ó tọrọ mọ́ta sí ọkù so tó bá ti wá lóòrùn ní fura báwọn ní kíni ìsìnà ó ti punishment ìsìnà ẹ́ àmọ́ tó wá nípa àwọn méjì wá ṣépè jálẹ̀ ẹ́ wàhálà tí wá dénú wọ́n ti wá ṣépè jálẹ̀ bá wọn nísìn ẹ́ àwọn méjì ó túká ni òun àwọn méjì òníjọ ṣépè tó ti jọmọ wà ní ara wọn àwọn méjì òjò ó túká ẹ́ ọmọ tí wọ́n wá ṣépè lé lórí ẹ́ pẹ́yọ́ yóò wà nù rẹ̀ tó lé mi kí mo lóyún yìí àbí kan náà wẹ́ ọmọ yìí jìnnà lóṣùké tó ọmọ oníṣẹ́ yóò gbé ìtẹ̀lé ìyá rẹ̀ ẹ̀ ìyá bàbá àwọn tó kí ni kò ní ẹ̀tọ́ níbi ọmọ yẹn má so òun náà ni ìyàtọ̀ tó wà láàrin kí ni láàrin iye ọ̀nà tó wá yàwó ẹ̀ tó ṣe jìnnà wá ní ẹ̀ńtọ̀ jẹ́yà àgbà tó ti pé mẹ́rin wọ́n wá ní ohun òun nílé ẹ̀ńtọ̀ ilé eléyìí ní àìlágbọ̀yé ìṣẹ̀lẹ̀ ọ̀bà ìṣẹ̀lá ni bẹ́ẹ̀ tó fi gbọ́dọ̀ máa sọ pé o ní sàn kankan àmọ́ ó kàn máa ṣe kí ni ó kàn máa fara ni ó tún máa ṣe lọ́ọ̀ ni ó tún máa ṣe lọ́ọ̀ ni tó ń fẹ́ láti kí ni láti àti ìgbésẹ̀ tó wáyé pé ibi ṣẹ̀ríà láyé pẹ́nu ṣẹ̀ríà ẹ̀yìn ìlú tàbí ń ṣe tọ́jú ń lo tàbí ń lòfin ẹ̀yìn tí ò bá tí ó fi ṣẹ̀ríà tọ́jú lè ṣe ìdájọ́ bẹ́ẹ̀ fún so yóò bá yọ̀ǹda rẹ̀ náà ní pé kó máa lọ pé ó kọ́ lẹ̀ a eléyìí wọn ti ní kó fi ń lálà bí àfún yàtí bí ẹ̀ka wàá fi ilẹ̀ kó alómọ bí a jẹ́ fúnra rẹ̀ lọ nínú ilé náà ní ẹlẹ́gbẹ̀ẹ́ yìí náà obìnrin tí wọ́n tọ́ nítìí sàdá sí nígbà tí wọ́n fẹ́ra wọn wọ́n ní sàdá sí ń kọ́ ó ní àṣà àlọ́ àmà fún un ńgbọ́ ìyàwó tí wọ́n náà gbà pé kó padà fún ọ lẹ́sà àwọn kò sí problem ṣe pé ìfẹ́ òun ṣe kí ni kó lọ́wọ́ ń bà wọn ẹ̀hẹ́ ẹ wá wọlé náà ọdún kan ọdún kejì wọ́n tó tí a ah, nígbà tí gbogbo ẹni lọ dédé ìjọba yúgbì yìí lógìgì ọgbọ́ba ní rárá ah, òun kọ́ lọ lérí irú ọkùnrin

أعلم هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك